lákòókò àbáfà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn brọ́dà àwọn sísá náà àwọn kan sá sọ pé ìfẹ̀yẹ ẹ̀sẹ̀ ni wọn àáfi ọkiri mú wọn ṣètò ìdẹ̀rí èyí tí ọ̀nà ń gbà wọlé tọ̀rọ̀ ní ìyàlá tí ìbá ti gbé òun fẹ́ ka ẹ̀sẹ̀ fún ẹni fojú kórí ẹ̀sẹ̀ kí ẹ̀wọ̀n ti di ara rẹ̀ ibi kan tó máa ń bẹ̀rẹ̀ àwọn tí wọ́n jò nǹkan lónìí díẹ̀ díẹ̀ bẹ̀rẹ̀ mọ́ ẹ̀ẹ́dẹ́rẹ́ tó jò kan lẹ̀ tí ò padà sí súnà mọ́ díẹ̀ díẹ̀ ni àwọn òfin fúra síra wọn. wọ́n á máa òfin wa lọ́tọ̀ tó ti tọ̀ da tó tọ̀ da àwọn àwòrán kan lẹ́nu tó bá wà àwọn àláìka òní wọn bẹ̀ náà ibi kí o da ẹlòmíì píktọ̀ tó wà bẹ̀ tó máa mú ibi tí ó da ilé nu káàdì tó bọ́ ti rà lóhun pé àrùn ìyọ́ lọ wọ́n lé yọ́ tí ó fi kàwé sí àjẹbẹ lọ ṣùgbọ́n máa gbìyànjú pé ikú bá fi lè mú títọ̀ wà níbi tí mo wà kí ẹgbẹ́ tó orú ọ̀dún lágbára ni ṣùgbọ́n orú ọ̀dún lágbára ni ṣùgbọ́n máa pàṣẹ ìgbà sí i. ẹlẹ́ẹ̀kejì nípa àwọn tí wọ́n ń dà lóde ọ̀rọ̀ fún àbábúkọ̀ ọ̀rọ̀ fúnlẹ̀ nǹkan wá rẹ̀ sọ pé fún ogun tí ọlọ́run bá ti ẹ̀dẹ́gbẹ̀lá àlùsùn náà nìyẹn àlùsùn náà fi wá yọ ọdún èèyàn olùwà kàbí ọlọ́ àlùsùn pẹ̀lú rẹ̀ yóò ṣe àlùsùn náà lọ́rùn pé káwọn èsì bí àwọn bá wọn wọlé ọdún èèyàn tó inú àwọn ọmọdé rẹ tí ó bá kéde rẹ òun ní kájú ìkúnlẹ̀ náà fi lè ṣe ó gbà ọ̀nà tó ń lọ́wọ́ ẹ̀ káfí lè mọ ọ̀nà ìkúnlẹ̀ ó gbà mọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ rà àwọn olùkọ́ olùkọ́ ìgbà àdúgbò àmàlẹ̀ o àdúgbò lóge wọn á fún ọ ní ìṣe ẹkọ dé wọn á fún ọ ní ìṣe ẹkọ dé wọn máa ti tẹsí ဒီလိုပေါ်ရင်တရားလေးလာနာအမှန်ယုံလေးတွေဒီပေါ်ရင်ဧကကောသတိက èyíkó onígbé ilẹ̀ ní. Àdẹ́sọ̀ ọba àtọ́lá ó lè wọ̀ ní bí èèyàn máa mú èèyàn máa mú mẹ́rin. Àtọ́jú ìmọ̀ tí èèyàn máa rìn lọ fún wa mú mi ìwọ̀ ní ìdá. Àmì yẹn ni máa jẹun rè, ìyẹn ni máa jẹ nǹkan rè, ìdá ìrọ̀. Táwọn yẹn máa jẹun rè, ìyẹn ni máa jẹ nǹkan rè. àgbáwálẹ̀ lè máa jẹun kárin gbogbo tí jẹ́ ìtàn ìjọba àwọn òfin kó sínú nù wọ́lọ́ wọ́lọ́ àwọn ọlọ́ àdìsọ̀ gbogbo náà máa dìde lára wà máa gbámọ̀ láti jẹ̀lú lọ́wọ́ ọmọ ń lọ sí sọ́ọ̀kì ọlọ́lẹ́rìí ẹgbẹ́ ti di tó dágbàgbọ́ yìí èyí máa ń wá kóso kí ẹ jẹ nígbà mi kí ẹ jẹ nígbà mi àwọn kan tó sì mọ́ wà náà ni ibi àgbàdo ẹ̀ ìgbọ̀ pọ́ọ̀pù bí àkàrà ẹ̀kọ́ bò sí náà yìí bìtìtì ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ̀ka rẹ̀ lọ. àmọ́ ìmọ̀ mú nǹkan rẹ̀ kò dáa sáà bá ti wò ó lè kó báyà tí wọ́n dé rìn lọ ó lè gba òdì ó lè gba òdì jáde bá ti bò lórí wọn o tó bá ti gbà tó rẹ̀ sí ẹ̀ ó nọ́mbà tírì. Kumtu wale kumtu wale la baru ta tu mati okey boleh pula sebab boleh lah Thank you. pé àwọn ìgbà mi ìfẹ́ láì dáa gbàgbé báyìí fún àwọn ọmọ orí ọba ilẹ̀ ìgbà ṣé a lè rí. ẹni tí mẹ́wàá ń kẹ́yìn pa bóyá ó jẹ́ bábílì yàn jẹ́ ẹ̀gbọ́n yàn àbábọ̀ bàbá yàn ló bàbá yàn tí wọ́n á sọ fún yàn pé èèyàn fún ẹ̀ fún wa táwọn ọmọ rẹ̀ ti ní ìlú fún náà mú ọdí àbúyà wá gbọ́ ọmọ nígbà wọn àlejò ń tẹ̀yìn ẹ̀ tọ́ ó rọrùn lọ́lọ́lé irú ẹni wọ́n sáré sọ fún pé ọmọ yìí gan-an ẹni kan ṣe sí àkúrò yóò lè fi àbá dé lábúgbò ẹ̀fọ́ balàgbà gbogbo lára ẹ̀sìn wa ẹ̀sìn kan wá pé àlébi ni ẹni tí ò bá wọn fún àwọn àgbà ní ìwọ̀n àlébi ni kò sí ọmọ lẹ́yìn agbọ̀n wọn fún àgbà ní wọ̀ rẹ̀ káwọn yẹn káàdì máa wù àtàwọn èèyàn tó máa rí pé àwọn àtúntò náà lápá yẹn káwọn máa wù àpéjù lọ́wọ́ wọn fẹ́ẹ́ ìpínlẹ̀ tá a fún gangan àwọn ilé ìlú lápàdé rẹ̀ kí ẹni wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ tí ó bá pọ̀ níjà lẹ́nu ọ̀rá bá ọ̀rá bá àwọn bàbá wọn rẹ̀ ń sọ ọ̀rọ̀ nínú àwọn òòrùn àtàrídà wọn lónà rẹ̀ nígbà ó kàn sọ pé ẹ́ فعباد الرحمن الذين يمشون على العلم هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما قالوا كل هو ظنونا قالوا كل كل وما تكلموا ولا تكلموا အာလည်းကိုလည်းအာဒီစုလို့ဒီစုအာသတ်ကဇနဝါပေါ်ပြီဘုမဲဘုမဲလူလက်ချေရဘုရားဘုရား Murió a ver más a Yo voy a mira y no voy a decir que no trabajo para que lo vea. So ahora yo no sé cómo con la cosa. Yo voy de nuevo a ये दूसरों में जो आप आ रहे हैं जो सिद्धू है technology ba no kulo Dari dulu dia dia. Dia kalau ada orang itu kalau dengan lu. Awak sama awak sama hari itu. Sama lagi cara masih sama. Mau kalau si akan beda orang itu. Masih tinggi mah. Mau ada. Mau tahu jalan. ó ti gbé yálà yálà yálà àwọn àgbẹ̀ ni so wọ́n kà máa fi wọ́n kà máa wọ́n nípa lórí wọ́n máa fi fi tàbá àbáyé tàbá àti wọ́n kà wọ́n kà tàbá àbúrò àbáyé ni. Tẹ̀lé tẹ̀lé sáré níta àwọn àwọn náà ń bọ̀ rẹ̀ àtọ́kẹ́ àwọn èlé ìjòkó náà tún máa ń tẹ̀lé ní wọ́n ti kéré tó tọ́lá máa fún wọn. Àwọn tó máa ń fọ́ wọn àwọn àtúpá wọn àwọn olórí kéré ìgbà tó ti lára wọn kà tẹkinọ́lọ́jì nù. Ọlọ́mọdé ti wà mú o iná sọlẹ̀ kan ọ̀sẹ̀ lè dárè gbogbo ọ̀nà tó ní agbára ńlá báwọn ọmọ ẹ̀dínlẹ̀ ti sọ̀rọ̀ kò lẹ́tọ̀ọ́ fún wa gbogbo ọ̀nà láti fi ká kùhán kò sí nínú àná Muhammad fi ká máa àkùhán kíkà ni kíkà kíkiri kíkà ni agbára wà mo ní máa sọ gbogbo àpé ẹgbẹ́gbọ́n ẹwọ Yorùbá mo fi ṣàpèjúwe ni Yorùbá gan níbi wọ́n ní gbàgbọ́ lórí gbólóhùn Yorùbá nígbàgbọ́ lórí gbólóhùn gbólóhùn ló máa wí lẹ́kọ́ tó máa sí àyájọ́ lẹ́pẹ́ gbólóhùn náà ni wọ́n lè kẹ́kọ̀ọ́ tí wọ́n ti máa sí gbólóhùn ló máa wí ẹ̀sìn máa sá wọn kò lókè nìyí àbúrò ti jẹ̀ kan bẹ́ẹ̀ náà ni mùsùlùmí náà gbólóhùn ti ẹ̀ ìwọ́n náà ti jẹ̀ kan sára yí máa jẹ̀ níwọ̀n jẹ̀ sára bẹ́ẹ̀ bá fẹ́ kí ṣe dálé mọ yín ẹ máa ran kùsù yẹn kò kan ẹ máa ran mọ ní àárọ̀ láàárọ̀. Àdébí sọ bẹ́ẹ̀ kí o ti sọ fún kùsù yẹn kò kan àbí kúrò aláyẹ kò kan ẹ̀rùn lápò sọ bẹ́ẹ̀. Àdébí sọ wá fẹ́ wọ tọ́lẹ́tì gbígbónáwò yìí. Tọ́ fẹ́ wọlé gbígbónáwò báyìí tọ́ bá ti gbogbo àwọn àlìjànú tó bá ń bẹ̀rẹ̀ bó ti ni kò ní ìtọ́lẹ̀ gbọ́dọ̀. kò ní gbólóhùn gbólóhùn gẹ́gẹ́ ní kíkà wàhálì gẹ́gẹ́ ní wúlò kìí ṣe nínú rẹ̀ kìí ṣe ìdí àti omi ẹ̀ka lẹ́nu ni alẹ́sọ̀lá wa alẹ́wàsẹ́là tó bá fẹ́ sùn káká àtàlùkù sí ọlọ́wọ́ rẹ̀ lápùtàjú àwọn ọ̀láyíká yóò dáàbò àkóbi àbúrò ọmọ ènìyàn gbólóhùn láwí tó bá fẹ́ ṣe ìsìláàmù ní gbólóhùn ni ìgbà tí akéde àbíkà ń ta àwọn ará bí àbúsá ẹ̀rọ kó gbólóhùn ni àwọn ìbára ní gbólóhùn tó wọn ti fún ọgbọ̀n wọn ní sí. sùtàmì sọlá ọ̀sọ́lá ànábì ò takò ẹ̀wọ̀n eh, ìfẹ́ fún ọba àwòrán àwọn náà náà náà gbọ́dọ̀ tá a máa ń wí ànábì ní ẹgbẹ́ ráwọn ọ̀sẹ̀ náà máa ń wí ẹgbẹ́ ráwọn gbólóhùn fẹ́ náà máa ń wí ẹgbẹ́ rí àbẹ́bí ní kò sí tó burú ní àwọn gbólóhùn fẹ́ sọ yìí láti fi dáàbò ra ẹ tí ò bá ti ní ṣe kò tó bí wí ẹgbẹgbẹ ní kíkà àgbà ọlọ́run sàmànà wa kọ́dà àwọn ọmọ kéékèèké tó yẹ pé àwọn tó ò lé síbú tí wọn ó yẹ kí islam wà fún sọfọ gbọdọ ẹ máa hàn ẹni kan ọlọ́run ẹ máa hàn ẹ máa fún wọn mú ẹ fi síbi ẹ̀kọ́ wọn àtìkò sọ bẹ́ẹ̀ sábà gbé ọlọ́kọ́ tí a ń ṣe wọn tó bá ti lè sọ̀rọ̀ ọ̀rẹ́ ìtòkì ìkàlìmẹ́tì láì ìkàlìmẹ́tì ìkàlìmẹ́ pẹ̀lú àwọn gbólóhùn ọlọ́run ọba níbi sọ́yàn àtààmà tó pé gbólóhùn ni àkàtì wọn lára ni sábẹ́ ọlọ́run ọba àbọ́sà ìkàlẹ́ fún ìrọ̀ àwọn ọ̀sán ọlọ́run ẹ̀rọ ní ìlú muhammadu aláàbí Thank you.